ìkọ́ǹkọ́ sọmọdé o baálẹ̀ adẹ́bìtì àròyé tí mò ń kọ́bì mi kọ́ yàyà eré yóò rí àwọn ẹni mi abiola jágbádé máa gbọ̀wọ́n ẹnu mi ọmọ jágbádé aláwọ̀ ọmọdé iṣu láwẹ́ ọmọ sàmọ́dúnlé ayé ayé oníjàlè wọ́n pé wọ́n ní gbogbo wágònì tí ń bẹ lẹ́yìn rẹ̀ oníjà mọ́ lọ ó yá tàmí kankan kí n bérò mi rokun tùmí sàṣàṣà kí n bérò mi rọṣà tùmí gòdògòdò kí n bérò mi rogòdò lé wọ́n jòrè wáyé láwọn bàbá bàbá tó bí ọlọ́mọ nílé Jágbádé Àlàó ọmọdé iṣu láwẹ́ àìbádẹ́mọ̀lá òkè mo ṣẹ́gun mo mú gbẹ̀sìn mo sọ ọ̀jẹ̀gbá nǹkan wì níbọn ní mẹ́sàn-án àgbo àyè jẹ́ mẹ́sàn-án àgbo káàmọ́ lágbó nílé ọmọ Ìbàdàn àgbo bàbá rẹ́dì mẹ́fà ló láwo lórí san ǹran san ó mẹ̀sán agbótiláòde tọ́fín ogún ogójì ní pàpọ̀lé mamúdásọ fàjà mamúdásọ fẹ́ràn ko lájà bá mú tiẹ̀ ló lágbòrò lọ àgbòfi tiẹ̀ sérò ọ̀rọ̀jà eégún ọ̀dẹ́jẹ̀ búrí àgbàdé ló mégún wọ̀gbó rẹ̀ mọ́ bá mọ̀ mi ṣe bá ń gbọ̀wọ̀n ẹnu mi àjàní kan ní mi ọ̀wọ́n olókùn ń dà ní mo rọ́ nílé ìyá mi gan rọ́ tí mo rọ́ rẹ̀ kan mo ní sansan ó dọ́jà mi ajá rẹ̀.